ètò náà ní Miliki Express mo lérò pé gbádùn orin tí arọra jù fún òun sí gbogbo ẹ ṣó sẹlẹńkẹjọ <laughs> ṣé nǹkan bẹ tó ẹ rántí pé ní gbogbo ọjọ́ Wednesday kábíyèsí onímìlíkì tó bá ti wá sórí ètò mm, tó ti gbé àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ wá tán sì ti jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn báwọn yóò sọ̀rọ̀ nípa relationship bí n bá ṣe ń tu nínú ààfin mi tí mò ń tun tò yóò mọ̀ tò nínú ilé yín lọ́hùn lórí ètò tìní hmm, omidan kan tó sẹ́lẹ̀ńkẹjọ ni wọ́n bá ní lára àwọn òpèké tí ń dìde gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbà nínú eré orí ìtàgé oní yorùbá ń bẹ lára wọn lẹ́yìn náà bá ti rí ẹ kan sára sí i kó kó parẹ́ sórẹ́só báyìí eyín ẹnu ẹ mọ́ dòdòdòdòdò ọlọ́run kẹ́ wọn ní gbogbo nǹkan àti ìkírò àtàsókà lọ́lọ́run fi bùn wọn. <laughs> àlejò mi lórí ètò tèmi omidan olúwaṣèyí àṣekú ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. ẹ ṣe gan ni. <laughs> ṣe rẹ́rìn wọn ẹ ṣe gan ni. wọ́n lọ ṣe fi jí nǹkan wọn nu wọn sì fún yà tó ẹ bá mi ṣe ẹ lò sí gbogbo àwọn tó ń wò wá nílé. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin aráalé ọlọ́run á túbọ̀ máa fi tura sáyé wa àní rí dààmú ṣókí ni ọbẹ̀ oge lọ̀rọ̀ tí wọ́n ṣe rí wọ́n ṣe rọra mọ́rọ̀ lẹ́bẹ̀ẹ́ bá ti rólówó tó ti di gbogbo wọn fún ọ̀rọ̀ rọra máa jáde ni. mo kì í ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ara lé bọ́lá ti fi kẹ́wọ̀n nìyẹn. tọ́ omidan olúwa ṣe àṣekún àìmọye iṣẹ́ ní ń bẹ láyé ó sì jẹ́ pé owó owó inú rẹ̀ gọbọyí ni ah, ah, wọ́n wá ní wọ́n lẹ́yìn náà o wọ́n lẹ́ẹ̀fà o kò sí ìtẹ́ ó o wọ́n ní tíátà lẹ́yìn náà mú láàyò kí ló dé ṣé kò síṣẹ́ míì ni. Hmm. ẹ ṣe gan-an ìbéèrè pàtàkì ni eléyìí tẹ́ béèrè yẹn iṣẹ́ mi wà iṣẹ́ pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n kò sí iṣẹ́ téèyàn lè máa ṣe kò sówó tó lè wà nídìí ẹ̀ tí ò bá ti múnú èèyàn dùn tó jẹ́ pé kó má kó má ọ̀fà èèyàn lówó gan kéèyàn ní à ah, èèyàn ti dìde lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó yá iṣẹ́kíṣẹ́ téèyàn bá máa téèyàn bá máa ṣe tí ò bá ti múnú èèyàn dùn kò ń ṣe iṣẹ́ èèyàn gbogbo iṣẹ́ tá bá dẹ̀ dáwọ́lé kọ́lọ́ ń pè lọ́nà wa ìdí tó fi jẹ́ iṣẹ́ tíátà yìí ni mo gbámú ni pé ìfẹ́ wà nínú ẹ̀ mo nífẹ̀ẹ́ sí i àti wípé mo jẹ́ èèyàn tó like láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ and iṣẹ́ yìí ó fún mi ní àyè láti ṣe lóríṣiríṣi ọ̀nà bóyá bíi um, ok nínú iṣẹ́ kan nísìn mo lè jẹ́ doctor ó máa ní àwọn nǹkan táwọn èèyàn máa tara mi kọ́ nínú ẹ̀ nínú ìmíì mo lè jẹ́ teacher ìmíì mo kàn lè jẹ́ ìyàwó ilé ṣe mọ̀ oríṣiríṣi ẹ̀kọ́ làwọn èèyàn máa tara olúwo ẹ̀kọ́ látara iṣẹ́ yìí ìdí pàtàkì nìyẹn tó fi jẹ́ pé iṣẹ́ yìí gangan ni mo yàn. èèyàn láàyò. bẹ́ẹ̀ni. àmọ́ ní iṣẹ́ tíátà téèyàn kan bá fẹ́ kọrin àbí táwọn kan bá fẹ́ sọ wọ́n á ní àwọn ọmọ ajífòwúrọ̀ ṣeré ṣé eré ni àbí iṣẹ́. Hmm. kò ṣeré nínú iṣẹ́ yìí rárá iṣẹ́ ni torí ó ní àwọn ọjọ́ tí a máa máa ṣiṣẹ́ tá a dẹ̀ ní fojú kan oorun tílé ọjọ́ kejì máa fi mọ́. ó ní àwọn ọjọ́ tó jẹ́ wípé nínú òjò nínú oòrùn à ń ṣiṣẹ́ yìí lọ náà ni kò ṣeré níbẹ̀ rárá ó láwọn ọjọ́ tó bá a lè pọ́n òkè ibòmíì like ten times tí ò dẹ̀ sí pórẹ́ mi mi ò lè ṣe mọ́ tó bá jẹ́ péré tó bá ṣàjẹ́ péré ìgbà tí nǹkan bá sùn yín ẹ lè lé oorun ló kù mí kù ní sísí mo fẹ́ sùn kò ṣeré nínú iṣẹ́ yìí it's a very serious work ẹ kàwé ẹ lọ yọ ifáfitì ẹ ẹ kàwé ẹ kàwé tó tó tó dójú ẹ tó múnádóko ẹ wá ṣe tán ẹ wá mú sátífíkéètì ẹ wá gba sábẹ́ ẹbì kan ẹ ti laminéètì ẹ kódà kòkòrò onílé jẹ ẹ wá gba sábẹ́ ẹbì kan ẹ wá ní eléyìí lẹ́yìn láàyò eléyìí lẹ ó máa ṣe ní gbọngbọngbọngbọn tó ti wá nígbà kan rí tẹ́ ti wò pé <laughs> ebi ń ṣe máa máa bá lọ rèé ọlọ́run má jẹ́ nǹkan àgbákò máa padà lọ mú sátífíkéètì mi níbi tí mo fi sí màá fi ṣẹ́ ilẹ̀. Hmm kí n má parọ́ àwọn àsìkò yẹn pọ̀ ṣùgbọ́n ní ojú ọ̀nà yìí èèyàn need support support àwọn èèyàn tó wà around èèyàn tó nífẹ̀ẹ́ èèyàn support wọn matter gan lákọ̀ọ́kọ́ màmá dúpẹ́ lọ́wọ́ ìyá mi títí dọ̀jọ́ alẹ́ torí àwọn ni major person tí wọ́n jẹ́ kíṣẹ́ yìí sú mi màá tún wá máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi ọlọ́run kẹ́mi mi ò lè parọ́ yẹn ọlọ́run really kẹ́mi mo ní support ó ní àwọn ọjọ́ tó yẹ pé mi ò ní ní kọ́bọ̀ mo ṣetán ní yunifásitì ní two thousand and eight mo parí NYSC mi ní two thousand and nine and it has not been easy òótọ́ ọbẹ̀ nìyẹn ó láwọn ọjọ́ tó yẹ pé àwọn ọ̀rẹ́ mi ni máa yọ̀ sí lọ́rùn pé ah mo máa ń lọ location kódà mi ò lówó tí máa fi débẹ̀ not talk of owó tí máa máa lọ fi jẹun níbẹ̀ wọ́n ní àṣeyí ah, o ti put in too much so sojú ọ̀nà yìí already you should not quit now and má worry my credit account ẹ ọ̀dẹ̀ máa ṣe tán ọ̀dẹ̀ nígbà padà support tí mo ní nìyẹn nǹkan tí ò jẹ́ kí kó kó easy láti ti sá kúrò lójú ọ̀nà yìí nìyẹn èèyàn need support and mo kàn dúpẹ́ ni pé the amount of support tó wà needed mo ní. kódà wọ́n ní iṣẹ́ yìí kò ń ṣiṣẹ́ tí obìnrin tó tó tó tó tó tó ń tó ń pakuru mọ́ lọ́nà ní pípakuru mọ́ jújùjù pé kò ń ṣiṣẹ́ tóbìnrin á ní dandan mo gbọ́dọ̀ ṣe ni wọ́n ní kódà bóbìnrin bá sọ pé òun ń bọ̀ ń di ẹ̀ advice ìjọ kan fún obìnrin bẹ́ẹ̀ ni pé má lọ o má lọ o kò sí ohun méjì ń bẹ wọ́n ó sì ẹ́ báṣabàṣa wọ́n ó sì jù ọ́ nù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá wà ń bẹ̀ tó o bá fẹ́ lórúkọ lóòótọ́ ó fi ohun tó o bá ní ó fi lórúkọ ní bẹ́ẹ̀ lórí àbó yàtọ̀ lọ́dọ̀ tí. ó yàtọ̀ lọ́dọ̀ tèmi hmm. and máa um, máa fẹ́ fi àkókò yìí sọ fún àwọn èèyàn tí wọ́n ní àwọn ọmọ ní ojú ọ̀nà yìí àbí àwọn ọmọ náà tó ń dìde tó ń rò ó àmọ́ tẹ́rù ń bà wọ́n fún irú nǹkan tẹ́ sọ yìí um, ẹ jẹ́ kí iṣẹ́ ọwọ́ yín ẹ jẹ́ kó fi strength yín hàn ó dàbí téèyàn bá ṣàlọ iléèwé náà ó ní iye ipa téèyàn máa ń fi síbi nǹkan kó tó di pé èèyàn lè gba certificate ẹ̀ ipá yẹn kéèyàn máa sapá kò kí n ṣe pé kéèyàn gbé sórí nípa ẹ lágbájá báyìí ló fẹ́ sọ mí déèyàn ọlọ́run nìkan ló ń sọ̀yàn déèyàn iṣẹ́ ọwọ́ èèyàn dẹ̀ ló ń ṣe àfihàn èèyàn téèyàn bá wà determined tó dẹ̀ mú iṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ kò síbi téèyàn lè dé èèyàn nídìí láti máa látòrí ẹnìkan bọ́ sórí ẹnìkan gbogbo ẹ̀ in fact at a point kò síyàn kankan tó máa take èèyàn serious mọ́ wá wò pé wo eléyìí tó wá ṣe nìyẹn jẹ́ ìyẹn náà la máa ma fi ṣe àmọ́ tó mọ̀ ni pé you are serious about what you are here for and ìwọ náà ò ń ṣọ̀lẹ ò ń sapá ò dẹ̀ ń gbọ́ corrections ara ẹ̀ dẹ̀ balẹ̀ kò síbi téèyàn lè dé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́mi èmi ò kì í ṣe ní fíìmù àmọ́ oríṣiríṣi tí n bá rí wọn. ẹ tún pa mí. wọn ò bá sọ wọn á ní <laughs> wọn á ní tó bá máa kàn níbẹ̀ wọn á ní dádùbúlẹ̀ sídìí òkè wọn á ní ẹjọ́ kí ló ń dádùbúlẹ̀ kí ló ń sídìí òkè wọn ní bọ́n ṣe mọ́ ń ṣe ń bẹ̀ ní wọn ní tọ̀ bóyá ohun tó pè wọ́n pé ọmọ ajífòwúrọ̀ ṣeré bóyá ohun táwọn kà ṣeré nù àmọ́ nísìnyí tẹ́ ti náà rẹ̀ mo ń sọ fún gbogbo ẹni tí ń bẹ nílé tójú obìnrin tó bá fẹ́ kọ wọn ni kó o ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ mú gẹ́gẹ́ bí iṣẹ́ lóòótọ́ nítorí ohun téèyàn bá tiraka lé lórí téèyàn sapá sí lórí ló ń di òun fún ẹni hmm, bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ó dáa omidan Olúwaṣèyí Àṣekún tá a bá ní kàkà ní ọdún mélòó méjì mẹ́ta á tó tó ọdún mélòó tẹ́ ti múṣẹ́ yìí pé ayọ̀rẹ́ professionally ń tẹ̀rí sí gbogbo mo bá fẹ́ ṣe um, professionally mo mú iṣẹ́ yìí um, ní two thousand and ten ó ti jẹ́ ọdún mẹ́rin bẹ́yẹn kó tó di ìgbà yẹn ní two and 2007. and two thousand and seven ọ̀rẹ́ mi kan tájọ wà nílé ìwé náà ní time yẹn Yewande Adékọ̀yà ó ṣe um, soap kan nígbà yẹn tó ń pè ní life secrets so lẹ́yìn ìgbà yẹn a wà ní school nígbà yẹn mi ò tí ì really mọ̀ pé do I really want to settle for this and uh, so gbogbo doubt yẹn yìí wà ń bẹ̀ but ìgbà tó máa fi di pé mò ń ṣe NYSC mi ní two thousand and nine ọkàn mi ti really wà níbẹ̀ and gẹ́gẹ́ bí mo dẹ̀ tún ṣe sọ ni pé mo ní support and um, gbogbo bí mo yẹ máa ń sọ létí mọ́mì mi ọmọ ni ah well it's a good thing pé ṣé like you can do it so um, so láti two thousand and ten ṣá ni mo ti wà lójú ọ̀nà yìí squarely. wọ́n wá ní pé ní ẹnu iṣẹ́ yìí o béèyàn ò bá ṣe o tí ó mú lókùnkúndùn o ó lọ́gàá o hmm. wọ́n ní o gbọ́dọ̀ lọ́gàá kódà kó o ti lọ kọ́ńbì kan tẹ́lẹ̀ ó lọ join kakọ́ọ̀sì kan ó lọ lọ́gàá ká wá padà sọ́dọ̀ omidan Olúwaṣeyẹ Àṣekún alọ̀gá níbo lẹ ti kọ́ṣẹ́ ta ló sọ yín di nǹkan ní bóyá látara ọ̀gá kan. ní kéèsì tèmi mo wà very lucky ìgbà tí máa gbégbá pé mo fẹ́ ṣe fíìmù mo fẹ́ ṣe fíìmù tí mò ń sọ fáwọn èèyàn mo ní àǹfààní nígbà yẹn láti meet um, Alhaji Akeem Balogun Olasco Films through àwọn ẹ̀gbọ́n mi kan so ìgbà tí mo ṣáà máa ń sọ fún wọn ní time yẹn ṣá ìgbà tó kọ́kọ́ máa ń pè mí mo wà ní um, ní Kogi ìgbà yẹn ibẹ̀ ni mo ti serve ìgbà yẹn mi ò ráyè ìgbà tó máa di pé mo máa ṣe tán tí máa pè wọ́n ọkọ̀ ronú ọkọ̀ ni ọ̀dọ̀ àwọn èèyàn kan ní mání kò lọ ọmọdé ni wọ́n and um, ọlọ́run gbà fún wọn ọlọ́pọlọ lọ sọ́dọ̀ Báyọ̀ Tìjàní ó dẹ̀ fún mi ní nọ́mbà Báyọ̀ Tìjání mo pè wọ́n ní ọdún náà mo dẹ̀ lọ rí wọn. mo ṣá mi mi mọ bí mo yẹ máa put ẹ but I couldn't have gone to a better place. So Báyọ̀ Tìjání ni ọ̀gá mi nínú iṣẹ́ theatre and bí ẹ̀gbọ́n bí bàbá ló ti ṣe jẹ́ sí mi láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ and ó wà lára àwọn èèyàn tó yẹ pé ó really believe in me tó believe pé ṣèyí ó lè ṣeṣẹ́ in fact àwọn ìgbà míì máa ti máa sọ fún wọn pé ah bàdà báyọ̀ mo fẹ́ lọ wáṣẹ wọ́n máa ní ṣèyí ò ní ìdẹ e? àsìkò náà ti dé tán ṣáà ní sùúrù so he has been a very good boss and uncle brother father he has been a very